الله أكبر الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ثم الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين adúpẹ́ fún ọlọ́run ọba wa alhamdulillah àkí الله ọba náà lọ ọba tí ó dá wa nítorí kálímọ̀ dúpẹ́ fún un Masha Allah. ó dá wa nítorí kálí wá sí i ó fi ànábì wa Muhammad ránṣẹ́. sallallahu alayhi wa sallam. kó lè wá jẹ́ olùmọ̀nà olùtọ́sọ́nà wa àkí ọlọ́run wa yòó ń bọ́ ìkẹ́ àti ìgẹ̀ tá a tọrọ fún ànábì àdápadà orí rẹ̀ ọlọ́run ṣe ń tẹnìkọ̀ọ̀kan wa. àmín. a tọrọ fáwọn tí wọ́n ti lọ kọ́lọ́run foríjì wọn. àmín. kọ́lọ́run bá wa kẹ́ wọn kó gẹ̀ wọn kó yọ́nú sí wọn kó yọ sáàbọ̀ wọn. àmín. àwọn àfa tí wọ́n kọ́ wa àwọn òbí tí wọ́n bí wa tí wọ́n tó kọ́ wa. ìkárí gbogbo ọ̀nà tá a gbà lókun lọ́run ọlọ́run bá wa kẹ́ wọn kó abẹ́lọ́hún fún wọn ọlọ́run bá wa ṣẹ́ wọn kù dáadáa bẹ́ẹ̀ náà labẹ́lọ́hún fún gbogbo ojú tí ń wò wá pé orí ayé àtòrí alkiyama ọlọ́run kó ṣe ń tẹnì kọ̀ọ̀kan wa a kí gbogbo wa tí a ń wò wá láti ilé a kì í pé ẹ kú fàsìkò láti máa wò wá àti láti máa gbọ́ wa ìfàsíkólẹ̀ láti mọ gbọ́rọ̀ ọlọ́run láàdá tí ń bẹ ń bẹ kọlọ́run bá wa san ẹnìkọ̀ọ̀kan yín àmín èyí táwa náà ń ṣe yìí ìfàsíkólẹ̀ láti fi wá jíṣẹ́ ọlọ́run orin tí ń bẹ ń bẹ ọlọ́run mọ́ dùn wá lọ́rẹ̀ rẹ̀ àmín àwa bẹ ọlọ́run fún gbogbo àwọn òṣìṣẹ́ ojúlé iṣẹ́ tá a wà yìí Sunna TV ọlọ́run mọ́ fi wọ́n lẹ̀ ilé iṣẹ́ náà ọlọ́run jẹ́ ó mọ́ lókè àwọn tí ń ṣiṣẹ́ ń ọlọ́run bá wà pẹ̀lú wọn àwọn tí wọ́n dálé iṣẹ́ náà lẹ̀ àwọn àwọn bàbá wa Alhaji Seifu ọlọ́run bá wa kẹ́ bàbá wọn gbogbo àwọn òkú tiwọn náà foríjì wọn àwọn òbí wọn tí wọ́n kù láyé ọlọ́run bá ní kẹ́ wọn iṣẹ́ ṣe wọn fàlùbáríkà sí ọlá títóbi ànábì lọ́dọ̀ ọlọ́run àwọn àlùfáà wa tọ́lọ́run fi ṣe darí ojúlé iṣẹ́ tá a wà yìí àwọn bàbá wa àwọn dọ́kítọ́rù wa Abdulrahim àlàáfíà wa ọlọ́run jẹ́ púpọ̀. àmín. gbogbo ohun tí ń dùn wọ́n lọ́kàn ọlọ́run bá wa tún ṣe. àmín. èyí tí ó dùn mọ́ wọn ọlọ́run mọ́ bàjẹ́. ọlá títóbi ànábì lọ́dọ̀ ọlọ́run. sallallahu ọ̀rọ̀ wa lónìí ń bẹ lórí mafhumu sunna wa wa ahamiyatuha wa manzilatu aliha ntí wọ́n ní wá sọ̀rọ̀ lórí ẹnu nìyí àgbọ́yé súnà kí là ń pè bẹ́ẹ̀ àti kí ni pàtàkì súnà àwọn àwọn tí wọ́n àwọn onísúnà àwọn àfọ̀hún súnà ibo wọn kí làyè wọn la sọ̀rọ̀ lérí ẹ̀ bẹ́ẹ̀ sì ni ìta wá sọ̀rọ̀ lérí ẹ̀ yìí ẹ̀yin ọmọ ìyá mi. ó tọ́ nítorí pé ayé tá ń lò lọ yìí ayé kan ni tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ wa là ń fi ọwọ́ yẹpẹrẹ súnà à ń fọwọ́ yẹpẹrẹ àfi mú súnà nábì. sallallahu alayhi wa sallam. ẹ a fọwọ́ yẹpẹrẹ mu àbí akéré ẹ̀ a mọ̀ pé súnà ànábì nǹkan tó tóbi ní. bẹ́ẹ̀ sì ni ìyẹpẹrẹ ìfọwọ́kéré ẹ̀ ìfojútírí ẹ̀ amúrònù khatir nǹkan kan ni tó léwu tó lè kó bá ìjọsìn wa nítorí pé sunna lára ìjọsìn ipa tó kó ó lágbára ó kópa tó pọ̀ la gbọ́dọ̀ fi máa tara wa wípé ká ṣọ́ra ẹ̀rì ká ṣọ́ra nítorí pé súnà tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí masdarun asas min masadiri at-tashri' nítorí pé súnà yìí ìpìlẹ̀ kan ní lójú ọ̀nà tá a wà yìí nípa òfin tá a ń lójú ọ̀nà tá a wà yìí ìlànà kan ní tó fẹsẹ̀ múlẹ̀. ó fẹsẹ̀ múlẹ̀ ló fi já sí pé wa yajibu ala kulli mùsùlùmí ó lẹ́tọ̀ọ́ fún gbogbo mùsùlùmí wípé kó dẹtí sí súnà kó gbọ́n tí súnà ń wí bẹ́ẹ̀ sì ni kó tẹ̀lé súnà nábì tó lálàáfíà gẹ́ẹ̀bá tí ń dẹtí sí ọlọ́run ọba tá ń tẹ̀lé ọlọ́run ọba náà la gbọ́dọ̀ tẹ̀lé súnà nítorí wípé ọlọ́run ọba pàápàá ọba ọba àlekè ọlá nínú sọ́ọ̀tù nìsà ọlọ́run ọba ń sọ fún wa wípé wàmọ́ yìí ti ìrọ̀súlà fàkọ́dẹ̀ àtọ́ Allah gbogbo ẹni bá tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallam gbogbo ẹni bá ti ń tẹ̀lé ànábì yìí ń tẹ̀lé ọlọ́run ní ẹ̀rí ṣe rí pé èèyàn gbọ́dọ̀ fi súnà lẹ̀ kọ́ a sọ wípé àṣẹ súnà ni súnà ànábì ni àyà kàtòvẹ́n pé a sọ wípé súnà ànábì ni lọ́lọ́run fi kọ́ lẹ́ẹ̀kan náà ọba ọba àlekè ọlá ó pa wá láṣẹ wípé ká tẹ̀lé ànábì wa Muhammad nítorí pé ìtẹ̀lé súnà ànábì náà ni tẹ̀lé ànábì a bá ti ń tẹ̀lé súnà ànábì ń lọ́lọ́run fi sọ wípé. máa a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim máa yuti'ir rasula faqad ata'a Allah wa man tawalla fama arsalnaka alayhim hafiza ẹnitọ́lọ́hún wí fánábì nù ni. sallallahu alayhi wa sallam. tẹ́mánà àtọ́ àrọ̀súlà máa ń yóò tí ì rọ̀súlà gbogbo ẹni bá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba. fàkọ́dé àtọ́ Allah. ìtẹ̀lé òjíṣẹ́ ọlọ́run lànàbì ìwà tẹ̀lé ànàbì òun ni ìtẹ̀lé àwọn súnà ànàbì. sallallahu alaihi wasallam. láwọn súnà tá a máa ṣe tààrífù ẹ̀ nísìn ẹ̀rì tàbá sọ wípé kí ni súnà súnà a ṣe a fi yé wa. màá yóò ti rọ́ọ̀sùn lọ́kọ̀dé àtọ́ Allah ànábì tó tẹ̀lé súnà ànábì fàkọ́dà tọ́ Allah irú eléyìí ó ti tẹ̀ lọ́lọ́run ọba. wà á máa ń tà wá lá. bẹ́ẹ̀ àtàwọn wa gbé súnà lẹ̀ tí ò tẹ̀lé tó fi súnà ànábì lẹ̀ àbí ó ń tẹ̀lé kò tẹ̀lé gbogbo ohun tí ń jẹ́ súnà àbí ó ń tẹ̀lé kan ó fi kan lẹ̀ àbótẹ wa sọ wípé kò sí nǹkan kan tí ń jẹ́ súnà. wa man tawalla fama arsalnaka alayhim hafiza. bí wọ́n bá láwọn ò tẹ̀lé súnà ọlọ́run ò ní a máa ń ṣọ́ wọn kiri ọlọ́run ò ní ká jẹ wọ́n nípa láàtúláàsì túláàsì lóòótọ́ a máa sọ wáàsí ni tiwa ká ṣe wáàsí la yamna'u li irshad ádámù kábùlì yìí èèyàn gba èèyàn gba àwọn ọmọ sọ tiwa ntọ́lọ́ sọ fún anabi náà pápá nù. sallallahu alaihi wasallam. ló fi já sí pé tí a ń pè ní súnà bàbá bí wọ́n bí wọ́n pé kí ni jẹ́ súnà. Hmm. òun náà ni hiya ma thabata an rasulillah sallallahu alaihi wasallam òun ni tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi kí ìkí àti ọlọ́run ọba kó máa bá min qawlin láwọn ọ̀rọ̀ tánàbí sọ lọ́rọ̀ tí nítorí pé ọlọ́run ọba ọba àlékè ọlá ti jẹ́ ó wa wípé máa yá ń tìkù á ní là wá. ní wà ilà wà hayóyó. ìgbà tá a sọ wípé ara súnà anábì òun náà lọ̀rọ̀ anábì anábì náà ní sọ̀rọ̀ fẹ́ẹ́nu ọlọ́run ti jẹ́ ó wa torí ẹni tá a gbọ́dọ̀ tẹ̀ lọ́rọ̀ rẹ̀ òun lẹni tí ń sọ̀rọ̀ fẹ́ẹ́nu. wàlálìkùá anábì láyá ń tìkù á ní là wá. ẹnìwó àìláwá ayọ̀yọ̀há gbogbo ohun tí bá ń sọ ń sọ látara ń ta fi ránṣẹ́ sí látọ̀dọ̀ ọlọ́run. wà á yé fún. wà á yé fún. ẹ̀rí. sallallahu alayhi wa sallam. òun náà nù ní aw fi'lin aw takririn aw wasfin. ẹ̀rí tó jẹ́ kulukin ní ọ̀dọ̀ ànábì. sallallahu alayhi wa sallam. ẹ̀rí mayuti rasúlà fọmọdé àtọ Allah. ó jẹ́ anabi ànábì iṣẹ́ ànábì àti ìṣe ànábì àtàwọn ìròyìn ẹ̀ látara àwọn ìwà rẹ̀ òun náà láti máa rí gbogbo àwọn tá à ń pè ní súnà yìí ọ̀rọ̀ rẹ̀ ìṣe rẹ̀ ìwà rẹ̀ ìròyìn rẹ̀ àwọn lámàá láfi máa rí wípé àwọn tánàbí sọ ni àwọn tó ṣe ni àwọn ìlànà ẹ̀ ni àwọn tó fẹ́ ni àwọn tí ò fẹ́ ni láàmú ọwá tẹ̀lé tá a gbọ́dọ̀ sọ wípé ọ̀kan la fẹ́ tẹ̀lé ń bẹ̀ ọ̀kan la ní tẹ̀lé súnà ọlágbára ju ń ta gbọ́dọ̀ fílẹ̀ pa ní tẹ̀lé lọ bẹ́ẹ̀ èèyàn bá fílẹ̀ bí ò bá tẹ̀lé ẹ gbọ́ àlàyé nísìn hmm. tá a fi tẹ̀lé ẹ mọ̀ gbọ́ àkọ́kọ́ nìní ìmọ̀ àkọ́kọ́ lára súnà òun náà ni wípé in tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam láwọn ìwà rẹ̀ àti láwọn ọ̀rọ̀ rẹ̀ àti lára àwọn àṣe rẹ̀ tá gbọ́dọ̀ máa tẹ̀lé ẹlẹ́kejì òun náà ni súnà òun náà ni pé alukur'ani ya'mur bitiba ìsúnà alukurani gangan tó jẹ́ tírà ó pa wá láṣẹ pé ká tẹ̀lé súnà súnà ànábì. sallallahu alaihi wasallam. ẹ̀rí alukurani pa àpò aláṣẹ bẹ́ẹ̀ laqad amara Allahu bitiba'i rasul sallallahu alaihi wasallam fima ya'muru bihi wa yanha anhu lọ́lọ́run fi sọ fún àǹbòmí pé wa ma atakumur rasul. ما آتاكم رسول فخذوه ومن نهاكم عنه فانتهوا الله أكبر ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo ohun tánàbì bá mú wá fún wa tó fi jíṣẹ́ fún wa látọ̀dọ̀ ọlọ́run tó fẹ́ fún wa ní nǹkan dáadáa tó fẹ́ ṣe ọlọ́run sọ fún ẹgbẹ́ fàwọn zoo ẹgbàá látọ̀dọ̀ rẹ̀ ṣe nǹkan tó dáa ni bí ọba da anabi òní sọ fún wa pé ká ṣe é sallallahu alaihi wasallam ẹni tó mú wa tó gbélé wa lọ́wọ́ tó pa wá láṣẹ rẹ̀ pé eléyìí ló da eléyìí ló da eléyìí ló da fàkùzúù ẹgbàmú ẹ máa ṣe é wa ma nahakum anihu fantahu gbogbo èyí tó kọ fún wa pé eléyìí ò da eléyìí ò da eléyìí ò da ẹ jìnnà sí. sallallahu alaihi wasallam. aya ni tọ́lọ́wọ́n ọba ọba àlékè ọlá gangan fúnra ara rẹ̀ tó fi sọ̀rọ̀ ànábì tó fi sọ̀rọ̀ ipò tí súnà ń bẹ tó fi sọ̀rọ̀ ipò tí súnà ń bẹ tó fi mọ̀ wípé súnà o ipò tí ń bẹ ipò tó ga ni ipò tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ni níbòmíì ọlọ́wọ́n ọba ọba àlékè ọlá kọ̀rọ̀nà tọ́ àtàrí rasul sallallahu alayhi wa sallam bí tọ́ àti yìí tó fi mọ̀ pé o gbọ́dọ̀ tẹ̀lé súnà ọlọ́run ọba ọba ọba àlekè ọlá fúnra rẹ̀ ó fi ìtẹ̀lé ànábì rẹ̀ ó fi wé yàní ó ṣe é lọ́gbọgba ní pẹ̀lú ìtẹ̀lé òun gangan fúnra rẹ̀ ni wọ́n ṣe ó ṣe é ní dédé ó fi wọ́n tira wọn lọ́lọ́run fi sọ fún wa inú ọ̀rọ̀ rẹ̀ pé wà àti ùnláhà wà rọ̀súlà la'allakum turhamun bẹ́ẹ̀ bá ń tẹ̀lé mi àtẹ̀ntẹ̀lẹ́ ọlọ́run à ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ nu ànábì náà láti ń gbọ́. sallallahu alayhi wa sallam. afẹ́tẹ̀lẹ́ ọlọ́run ànábì ló fi báwo ẹ tẹ̀lé mi ẹgbọ́n tí mò ń tí mò ń tí mò ń tí mò ń wí kẹ́ ẹ sì tẹ̀lé bẹ́ẹ̀ náà ni kẹ́ gbọ́n tánàbí ń wí kẹ́ tẹ̀lé làálàkún tòràmù kí n lè kẹ́yìn kí n lè kẹ́yìn efi ń jásí pé bọ́ bá gbọ́ tọlọ́hun nìkan tọ́ tẹ̀lé tọ́ wá fi tànàbí ilẹ̀ tọ́ gbọ́ tọ́ kọyán ànábì kéré òní mọ bẹnu àwọn tọlọ́hun fẹ́kẹ́ ọgbọ́ ọlọ́run yìí sallallahu alaihi wasallam ọlọ́run ní tẹ̀lé mi tẹ̀lé ní tí mo wí bẹ́ẹ̀ sì ni kò tẹ̀lé ní tànàbì Muhammad wí sallallahu alaihi wasallam bọ́ bá ti tẹ̀lé mi tọ́ tẹ̀lé ànábì ọmọ wa bẹ nínú ẹni tẹ́mi ọlọ́run bá fẹ́ kẹ́ ajá sí pé ìdàkejì ẹ̀ bọ́ ọ bá tẹ̀lé ọlọ́run tọ́ tẹ̀lé ànábì ò ní rí kẹ́ ọlọ́run àbí tọ́ ọ bá tẹ̀lé ọlọ́run tó fa ànábì ilẹ̀ tó tẹ̀lé ò ní rí kẹ́ ọlọ́run tó yóò dì í nítorí nǹkan méjì ló ní o ṣe o ṣe kan bẹ̀ nǹkan tó ṣe ni yóò jẹ́ kí n tọ́ fẹ́ rí kó di nítorí pé ọ̀kan dúró kò lè dúró láì rí kejì ìtẹ̀lé ọlọ́run ọba ò lè ṣeé ṣe bọ́ọ̀ bá rí ẹ̀kọ́ látọ̀dọ̀ anábì. sallallahu alaihi wasallam ẹni bá láyà wípé ó gbọ́dọ̀ lọ́kọ. ìtẹ̀lé ọlọ́run ò lè ṣeé ṣe bọ́ọ̀ bá rí ìmọ̀nà látọ̀dọ̀ anábì bọ́ọ̀ bá fi ìmọ̀nà tó fi tẹ̀lé ọlọ́run látọ̀dọ̀ anábì bọ́ọ̀ bá fi ilẹ̀ ọlọ́run ò ní kẹ́ o. الله وأطيعوا الله والرسول لعلكم ترحمون. bẹ́ẹ̀ni Ọlọ́run ọba ọba àlekè ọlábàkan náà tó fi mọ̀ pé súnà nǹkan tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni tó fi ní àgbọ́yé dáadáa òun ni wípé Ọlọ́run ọba ọba àlekè ọlá kọ́dà àmàrànà bílí istijabati lima yẹ̀dì òun náà ilayhi rasul ọgbọ́. ọlọ́run ọba gangan ó pa wá láṣẹ wípé ká jẹ́ pé ànábì níbi tánábì bá tó bá rán wa sí àṣẹ ànábì bá pa wá ká tẹ̀lé tọ́lọ́run fi ní yá ayọ̀ alẹ́ sínú àmọ̀nú ọlọ́run ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo istajibu lillahi wa lirrasuli ìzá dàákùn límà yuhyikum ọ̀gbọ́ inú Suratul Anfali aya benkat ibẹ̀ ló wà ọlọ́run ọba sọ wípé mú pẹ̀ yín olùgbàgbọ́ òdodo ìsìtàjíbù lillahi wálé rọ̀súùlì ẹ jẹ́ pé ọlọ́run ẹ jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ìzá dàákùn límà yuhyikum bánàbí bá pè yín pé kẹ́ ká lọ bí ibi iyè ó pè yín lọ bí ọlà ó pè yín lọ bí iyè ìpè tánàbí pè yín nì tó pè yín ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ ẹ jẹ́ pé ọlọ́run ẹ jẹ́ pé ànábì mo sì ń tún kù ń sọ fún yín pé gbogbo ẹni bá fẹ́ jẹ́ pé ọlọ́run bí ó bá tẹ̀lé pé ànábì lára pé ọlọ́run kò ní mọ báwo ni ó ti jẹ́ pé ọlọ́run lọ́lọ́run fi sọ pé ẹ jẹ́ pé mi ọlọ́run mo pè yín ẹ jẹ́ pé mi bẹ́ẹ̀ náà ni pípè ànábì ẹ jẹ́ pé tiẹ̀ náà ẹ tẹ̀ lọ́rọ̀ ànábì ẹ tẹ̀ lọ́rọ̀ mi ẹ tẹ̀ lọ́rọ̀ ànábì. sallallahu alayhi wa sallam. ẹ̀rì àwọn nǹkan wọn ni ó lẹ̀ pọ̀ mọ́ra wọn ní ọ̀kan ò lè ṣe láì rí kan ọ̀kan ò ṣe fílẹ̀ bá a bá rí kan ọ̀kan ò ṣe fílẹ̀ àwọn méjèèjì ni wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé wọ́n gbọ́dọ̀ máa tẹ̀léra wọn ẹ̀rì bẹ́ẹ̀ sì ni nínú min alamati sidqi mahabbatil abdi lillah nínú àmì tí èèyàn bá fẹ́ fi ìfẹ́ ọlọ́run ọba fi hàn pé mo fẹ́ fi ìfẹ́ ọlọ́run hàn dáa mo nífẹ̀ẹ́ ọlọ́run nínú àmì rẹ̀ ọgbọ́dọ̀ ṣe kí ni ittiba'ur rasul sallallahu alayhi wa sallam. ó gbọ́dọ̀ tẹ̀lé anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bá a ti wí pé ọlọ́run ọba ti sọ pé in kuntum tuhibbuna Allah fattabi'uni. yuhibbukumullahu wa yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim. bẹ́ẹ̀ni onífẹ̀ẹ́ ọlọ́run ọbẹ̀ fífẹ́ ọlọ́run ọba hàn ó gbọ́dọ̀ fi tẹ̀lé anabi fífẹ́ ọlọ́run hàn. masha allah bọ́ ọ bá fi tẹ̀lé ànábì fi fìfẹ́ ọlọ́run hàn ìfẹ́ ẹ̀ ní ọlọ́run ò ní gbà lọ́dọ̀ ẹ̀. yàyọ aládìrà àmàlú. bẹ́ẹ̀ náà ni wàhádàrà náà alukur'an alukur'an ó tún ó ó ó ó olùṣọ́ wa ó kìlọ̀ fún wa mi mọ̀hálàfàtì amúrì rọ̀ṣùn ẹ má máa yapa àṣẹ ànábì. sallallahu alaihi wasallam ẹ̀rìn kí ni súnà súnà ò jẹ́ nǹkan kan ọlọ́run ọba kó lè mọ̀ pé súnà ń bẹ nípò tó ga àyè tó pọ̀ ní súnà kó nínú ẹ̀sìn lọ́lọ́run ọba ọba àlekè ọlá ló fi sọ wípé fàlìyáhazárì lẹ́dínà yọ̀hálì fún anámùrì an tusibahum fitinatun aw yusibahum adabun alim ọlọ́run ọba ní ẹ lọ ṣọ́ra ẹ̀yin tẹ́ ń fọwọ́ yẹpẹrẹ mú súnà pé kí ni jẹ́ bẹ́ẹ̀ pé súnà wo ṣe bí súnà nábì kí ni tààrífù súnà wípé máa ń fà á làwù yòsáàbù wà máa ń tàrà kàwù láyò àkọ́ bẹ́ẹ̀ náà la rí kàlóòtọ́ àmọ́ dé ibẹ̀ nínú súnà nábì tó jásí pé máa ń tàrà kàwù yòákọ́b níbi tó lágbára dé àwọn èyí tó já sí wípé àwọn olóòótọ́ àwọn míì bẹ́ẹ̀ tó já sí wípé máa ń tàrákà o láyọ̀ akọ. gbogbo súnà ànábì ni pé máa ń fa ara oyò tá àfàìṣẹ́là ìgbàládá àmọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ tó já sí pé máa ń tàrákà o akọ́bù níbi tálkù ẹni yóò jìyà ni má fọkàn sí wípé ẹ wọn ti sọ fún wa pé ẹ ẹ súnà òun ni wípé mọ fà á la oyún tábù wa mọ tàrà kàwúlà yòó akọ lọmọ á fi gbogbo súnà lẹ òun ṣe rẹ ni o òun ṣe rẹ ni lọ́lọ́run fi sọ fún wa wípé fàlìyáhádà ẹ lọ ṣọ́ra alẹ́dínà yòókàlì fún anámúrì àwọn tó jásí pé wọ́n ń yapa àṣẹ ànábì ẹ ṣọ́ra yín attention láti máa yapa àṣẹ ànábì kọmọ wa sọ wípé man fa'alahu yuthabu wa man tarakahu la yu'aqab gbogbo súnà kọ́ súnà ń bẹnu súnà súnà ń bẹnu súnà nítorí pé iṣẹ́ tí súnà wá ṣe lára lára alukuraani lára ẹ̀sìn ọ̀rọ̀ pọnú alukuraani tí kàn ń wá lódìdí súnà ní ṣàlàyé. Masha Allah kí ẹ wá sọ nísìnyí pé ẹ àsúnnátù man fa'alahu yuthabu wa man tarakahu la yu'aqab kó wá débi àyílà kó wá kí bó ṣe wù kó sọ pé ah, súnà anábì ní ká kí àyílà mẹ́rin nítorí pé ìgbà ọlọ́run ń sọ̀rọ̀ àyílà náà Al-Qur'ani kò sọ pé mẹ́rin ni kò kí ṣe pé súnà anábì ni anábì ló dé ló ṣàlàyé ipe àyílà mẹ́rin ní àsùbá méjì ni kó wá sọ pé lẹ́yìn súnà ni ò ní tẹ̀lé <laughs> ó ń jìyà lọ́dọ̀ ọlọ́run. Allahu akbar. lọ́lọ́run fi sọ pé fàlẹ́ yá dá inú súrẹ́tù Nuh lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ àyà sọ̀sọ̀ntúwà ọlọ́run ní lìyá dárílẹ́dínà yukhalifuna anámùrí gbogbo ẹni bá ń yapa àṣẹ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní kò ṣọ́rẹ́ ẹ̀ antusibahum fitna fìtínà ó bẹ ẹni tí bá ń yapa àṣẹ anábì tó fi súnà anábì ilẹ̀ tí ò tẹ́lẹ̀ ọlọ́run ni fìtínà ó bá ọlọ́run mùsíbà fìtínà lọ́lọ́run yóò dàbò àbá kò ní yé rẹ̀ sí mọ́ kò ní lójú tó ara ẹ̀ mọ́ nítorí súnà ló tẹ̀lé ló fi lójú tó ara ẹ̀ wájú ọlọ́run ọlọ́run ni ó yóò sí gbà ń àdábùn alim bí fìtínà bá bá àbùṣe <laughs> ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ ìyá ọlọ́mọ ni mẹ́jà ọlọ́run ní òun àfi jẹ nítorí kíni nítorí pé súnà tó rí ni ha súnà ipa tó pọ̀ ló kó lára Islam torí pé òun ni aslu thani ba'da Koran quran al-Karim ẹ̀rí òun ni ìpìlẹ̀ kejì tó ń jẹ́ atọ́nà fal-Qur'an atọ́nà ló jẹ́ fún un òun la tọ́nà fún alukur'an ẹ̀rí wàhíyà káṣífà lùgàwámídìhì súnà tó ń rí nì tó ń fọwọ́ yẹpẹrẹ mú nì òun ni òun ló wá láti wá tú àṣírí àwọn tó rújú ó kàṣáfà ó yọṣọ ó bọ́ṣọ lára tó rújú nínú alukur'an ẹ̀rí òun ni àṣàrẹ̀ àtúlẹ̀ àlùfáàrí yìí ẹ̀rí wà mọ̀ bá ní ha súnà yìí òun ló wá ló wá ṣe ṣáríwù ó fọ́ sí wẹ́wẹ́ àwọn gbólóhùn àwọn gbólóhùn ní alukùránì súnà ló dé ló fọ́ sí wẹ́wẹ́ látọ̀dọ̀ ànábì ni. sallallahu alaihi wasallam. ẹ̀rí ànábì ẹ̀rí súnà yìí òun ló mójútó hadhihi alqawaid súnà yìí òun ló mójútó àwọn kọ́ńdà ẹ̀sìn súnà ló wá ló wá ṣàmójútó ló fọ wẹ́wẹ́ la fi mọ la fi mọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ wà fọ yẹpẹrẹ ó fi mu pé man fa'alahu yusabu wa man tarakahu la yu'aqab à wallahi fa'alta nafsaka Allahu akbar ó ṣe rẹ ó ṣe rẹ èyí fi ń kọ́ wa pé ntí ń jẹ́ súnà òun ni tó já sí pé a kò gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀rí ṣẹ̀ríà kò lè dúró kò lè jẹ́ ṣẹ̀ríà bá a bá rí súnà súnà ló dé ló ṣàlàyé ló ṣàlàyé gbogbo ẹ̀ ló ṣàlàyé ẹ̀ fún wa ẹ̀rí pẹ̀lú ògo ọlọ́run lẹ́yìn ìdánudúró ráńpẹ́ a tún lérí ọ̀rọ̀ wa tí à ń bá bọ̀ subhanallah wa bihamdihi subhanallahil azim subhanallah wa bihamdihi subhanallahil azim subhanallah wa bihamdihi subhanallahil azim. náà yìí ìdí tá a gbọ́dọ̀ fi pàtàkì ẹ̀ tá a gbọ́dọ̀ fi máa tẹ̀lé gẹ́gẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ tá a gbọ́dọ̀ máa fojú ta fi ń wò ó ní ọwọ́ ìyẹpẹrẹ mú. ẹ̀rì òun ni pé àwọn nǹkan pọ̀ tí súnà wa ṣàlàyé lára àlùkùránì àwọn nǹkan pọ̀ tí súnà wá ṣàlàyé lára alukur'an láwọn nǹkan tó já sí pé yàní tó jẹ́ pàtàkì tí súnà gbọ́dọ̀ ṣàlàyé ara ẹ̀ tó fi mọ̀ pé súnà ṣe kókó kókó ẹ̀mí ni òun ni wípé àwọn àyà ń bẹ tó yẹ sí pé nígbà ó sọ̀kalẹ̀ súnà yìí òun ló wá ló wá ń ṣàlàyé gbogbo àwọn àyà yìí ó gbọ́ ìtàn arákùnrin kan tí wọ́n ń pè ní àdáwí bùnà hatim nígbà tí àyà yìí tó sọ̀kalẹ̀ nínú alukurani tọ́lọ́wọ́n bá ń sọ wípé a'udhu billahi minash shaitani rajim wa kulu washrabu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswad minal fajri summa atimus siyama ilal layli wala tubashiruhunna wa antum akifuna fil masajidi tilka hududullahi fala takrabuha kadhalika yubayyinu Allahu ayatihi linnasi la'allahum yattaqun ẹ̀rì nínú Suratul Baqara ìgbà tọ́lọ́wọ́n bá ń lọ tí ń sọ̀rọ̀ lọ ọlọ́run sọ̀rọ̀ ààwẹ̀ báwo la fẹ́ gbà tọ́lọ́run sọ wípé ẹ máa jẹ sàárì ẹ máa jẹun wàkùlú wàṣírabù hatta yatabayyana lakumul haytul abyadu minal haytul aswad minal fajiri ẹ máa jẹ ẹ máa mu títí ẹ fi dá funfun mà láàrin dúdú nínú àlùfájàrí bẹ́ẹ̀ bá ti wá dá funfun mà yàtọ̀ sí dúdú nínú àlùfájàrí ìgbà nìní kẹkẹnu dúró àti musiyama ilal layl ẹkẹnu dúró láti ìgbà bá ti rí funfun tó ti ń yọ nínú dúdú ẹkẹnuro títí fi dòru ẹ má súnmọ́ àwọn obìnrin yín wà á tó máa kí fún ọ̀nà fèlè masájídì nígbà tẹ bá ń bẹ tẹ bá káyà aró tẹ ń bẹ nínú mọ́sálásí tọ́lọ̀ ń sọ títí ó ní tílíkà hududullah. ìfàlà tẹ́kírọ̀ bùn á kadhalika yubayyinu Allahu ayatihi linnas la'allahum yattaqun. arákùnrin yìí òun ó wá wá okùn dúdú àtokùn funfun òun ni mo ń wá tó bá ti ó bá dalẹ̀ a máa fi sí abẹ́ abẹ́ ìrọ̀rí rẹ̀ yóò fi sùn láti fẹ́ fi dá funfun mayàtọ̀ láàrin dúdú ẹ̀rí ó sọ bẹ́ẹ̀ ó ní fàjáltò anzuri lálẹ́ yìí fàlàyé stabinali òun á wò ó òun wò ó títí òun rí wípé òun ò rí ọ̀nà àbáyọ ó gbé dúdú àti funfun ó gbé méjèèjì báyìí ó ń wò kò rí kò rí ń wá ẹ̀rí ó ní fagadátu ala rasulillah sallallahu alayhi wa sallam fadakartu lahu dhalika ó wà lọ sọ ohun tó ṣe fànàbì sallallahu alayhi wa sallam lànàbì wa ń sọ fún pé faqala ànàbì ní ìnàmá dhalika sàwádùn léyìlì wàbáyádùn nàhàr ntọ́lọ́hún sọ wípé hatta yatabayyana. lakum lakhaatu la abyadu mina lakhaati la aswadi mina. òun náà ni ọlọ́run ní anábì sọ fún pé sàwádùn léyìlì òkùnkùn òru lọ́lọ́run sọ ń bẹ̀ khaitu tọ́lọ́run sọ ń bẹ̀ ni òkùn òru òun lọ́wọ́ ọba ló ń lò ń bẹ̀ kì í ṣe pé okùn kó lọ já okùn dúdú àtọkùn funfun kó fi dà mọ́kọ́ wàbáyádùn nahar ọ̀sán àtòwú lọ́lọ́run nílò ń bẹ̀ òkùnkùn àti ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ bá ti ń wọnú òkùnkùn tẹ́tí rí wípé dúdú ní ti ń lọ ìmọ́lẹ̀ ti fẹ́ máa wọlé ìgbàanilẹ́rìí wípé àlùfájàrí ó ti tó ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. sori gbé níbẹ̀ ní súnà òun ló ṣàlàyé bí ibà ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀ èèyàn ni ó máa gbàwẹ̀ táwẹ̀ ò ní wọlé yóò kàn máa gba àwẹ̀ rẹ̀ ò ní wọlé bẹ́ẹ̀ ni àyà míì tọ́lọ́wọ́n ọba tó sọ̀kalẹ̀. So fún anabiwa muhammad. sallallahu alayhi wa sallam. ìgbà ana ibn mas'ud abdullahi ibn mas'ud radiyallahu anhu nígbà tí àyà ní sọ̀kalẹ̀ ó ní alladhina amanu ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú súra mi suratul an'am àyà katrovendo tọ́lọ́run sọ wípé alladhina amanu walam yalbasu yalbisu imanahum bizulmi ulaika lahum la'amnu wa hum muhtadun ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ wípé àwọn tó jásí wípé wọ́n gbè mí ọlọ́run ọba gbọ́. alladhina amanu wa lam yalbisu imanahum bidhulmin. lẹ́yìn ìgbà wọ́n gbè mí ọlọ́run ọba gbọ́ tán wọn ò fi àbòsí fi bọ ìgbàgbọ́ wọn. ulaika lahum. wọn kì í ṣàbòsí lẹ́yìn ìgbàgbọ́ ọlọ́run ní irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn lẹ́ni ìfọkànbalẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run wa ulaika wa hum muhtadun àwọn lẹ́ni tó mọ̀nà lọ́dọ̀ èmi ọlọ́run ìgbáyà ní sọ̀kalẹ̀ bùn Mas'ud ń sọ pé kulna ya Rasulullah à ń sọ wípé òjíṣẹ́ ọlọ́run ọba ayùnà la yazlim nafsahu tani láàrin wa àwa tá a èèyàn àwa tá ànábì tá ń bẹ̀lẹ́gbẹ́ ànábì tani nínú wa tí kì í ṣàbòsí ẹ̀mí ara rẹ̀ kọ́lá ànábì wa sọ wípé laysa kama takulun àbòsí tọ́lọ́hún sọ òun èyí tẹ̀ ń wí nìkan o alábi wa ń sọ fún pé wà lámì yálbìsú ìmánà ń bìsú límí ẹ bì ṣírkìn àbòsí tọ́lọ́hún ń sọ ń bì òun náà lẹ́bọ bí alábi ò bá ṣàlàyé ènì báwọn sábẹ́ ò bá gbọ́yé bí wọ́n ti gbọ́yé ènì ẹ àbíwá òní bí ànábì ò bá ṣàlàyé bó ti ṣàlàyé ni bá bí sẹ́yìn bí bọ́nà Abbas bó ti ń wí ni bẹ́ẹ̀ náà ni ó máa wí. aládìrà àmàlú. àwa náà tá a sì dé lónìí bẹ́ẹ̀ náà làwa náà gbà á ó ti mọ̀ pé àbòsí tọ́lọ́wọ́n bá ń dárúkọ ń bẹ̀ òun ni pé ká bóra wa sí. mo jàǹbá ẹ̀ níbi owó mo ṣàbòsí fún mo ṣàbòsí fún níbi nǹkan míì èyí ni láàmọ̀ dìmọ́ láfàbòsí ẹ bọ́ọ̀lẹ̀ àmọ́ wá wò pé ń ṣẹbọ sójú ọ̀nà Ọlọ́run kò bẹ̀ sí jẹ́ Ọláìka láhùn láàmú lọ́wọ́ àwọn. Ìgbà tí àwọn sàábà sọ bẹ́ẹ̀ lànàbí wa sọ pé kò rí bẹ́ẹ̀. Súnà ló ṣàlàyé ó ṣàlàyé Al-Qur'an láàgbọ́dọ̀ fọwọ́ kékeré mú súnà nítorí iṣẹ́ tó wá ṣe lára al Lẹ́sẹ̀ náà ànábì wa Muhammad wa ń sọ fún ọ wípé àwa lam tasma'u ṣẹ́ ẹ̀ gbọ́ ni ìlà qawli yìí ọ̀rọ̀ lukumanu tó ń sọ fọ́mọ rẹ̀ tí ń sọ pé yá bunaya la tushrik billah. yá bunaya inna shirka la zulmun azim. la tushrik billah inna shirka la zulmun azim. ẹ ń sọ fún ọ wípé ẹ̀gbọ́n tí lukumanu ń sọ fọ́mọ ẹ̀ ni yá bunayya. tí sọ fọmọ rẹ pé mo pe ọmọ mi. la tushiriki billah. má wo orogún fọlọ́hún a kì í lọ́ba ká tó lórogún hmm. a kì í wórogún fọlọ́hún lẹ́fìrí pé lóde òní gbogbo ibi yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣubú mbẹ̀ lára ń tà ń sọ ọ̀kan nìyí tàfi tí mo fi sọ lẹ́ẹ̀kan pé gbogbo ẹni bá ń sọ wípé àsunnatu man fa'alahu man fa'ala yuthabu wa man taraka la yu'aqab ẹni bá ń sọ bẹ́ẹ̀ tó sì ń ṣe bẹ́ẹ̀ ni mo fi sọ fún ilẹ̀ kan pé ń bẹ nínú súnà tó já sí pé man taraka yu'aqab nísìnyí eléyìí tọ́lọ́hún sọ wípé yáàbù náà yàrá tó ṣe kìbìlá iná ṣeríkà lásìlímù nàásì mélòó ni lónìí lóde ayé tá a wà yìí tó jẹ́ mùsùlùmí tó bọ́ nínú tí ànábì sọ pé ntọ́lọ́hún gbà lérò pẹ̀lú tí ń sọ ń bí nìní. alladhina amanu wa lam yalbisu yalbisu imanahum bizulmi. mélòó nú ẹni tí ó gbọ́ lọ́hún gbọ́ lónìí tí ìgbàgbọ́ rẹ̀ ò lẹ́bọ nínú tí ò ní sáfẹ́ bọ. ọgbọ́n ọlọ́run gbọ́ ò sáfẹ́ bọ ìgbàgbọ́ ẹ̀ ti bàjẹ́ ìgbàgbọ́ ẹ̀ ti bàjẹ́ wàláì ìgbàgbọ́ ẹ̀ ti bàjẹ́ ọgbọ́n ọlọ́run gbọ́ ò sáfẹ́ bọ òun kírun òun ṣe bọ́ sáyà kan bẹnu sọ́ọ̀tù táwọn àti mímọ́ ń bà mí lẹ́rù iná máa yọ masajidalahi man kana yumin billahi wal ẹ wọnú sọ́ọ̀tù tọ́wà ẹni bá fẹ́ kírun tí yóò kírun fọlọ́hun tó gbọ́lọ́hun gbọ́ yóò kírun fọlọ́hun òun ẹni tá gbà láàyè pé kó ọmọ sáà sí kó kírun òun lẹni tó já sí wípé yóò mìgbìlá ó gbọ́lọ́hun ọba gbọ́ tí ó sì pé ìgbàgbọ́ ọ̀nì kò fi ẹbọ fi òun lẹni la gbà pé kó kírun mọ́sálásí ẹlòmíì lọ mọ́sálásí lọ kírun bí ṣe ń kití ń jáde nì wọ́n ń dàrú ẹ̀ wọ́n ń dàrú láyà lẹ́ẹ̀kan náà. máa kánà lilmushrikina. ẹ ayamu ayamu masajidallahi. barakallahu fi. shahidina ala anfusihim bilkufur. máa kà á fún mi lọ́kọ̀ọ̀kan. ulaika habitat a'maluhum wa fin narihum fiha khalidun máa ká nà lè mú ṣírí. ọlọ́run ní ìgbà tó ń sọ wípé wà lámìyálbìsú ìmánà òun ẹ lámìyálbìsú ìmánà òun bìṣíríkì lọ́lọ́run fi sọ wípé gbogbo ẹni gbogbo ẹni tó bá jẹ́ mùṣírikí tí ń ṣe bọ́ kì í ṣe ẹni tí ń ṣẹbọ nìkan ẹni tí ń kírun tí ń ṣẹbọ hmm. ẹlòmíràn ń bẹ ń kírun ẹbọ ló wà nílẹ̀ yìí ń bẹ nílẹ̀ òṣà ń bẹ nílẹ̀ ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ fún un láti wọ mọ́sálásí. àyẹ̀wò masajida la ṣáìdínà la. tóun gẹ́gẹ́ sì mọ̀ wípé ẹlẹ́bọ lòun òun ń ṣe ẹ̀sìn òun ń ṣẹbọ ó ti mọ̀ dájú wípé ẹlẹ́bọ lòun. Ọlọ́run ní ọ̀kẹ́ ìmọ̀ye àwọn wọn ni. Àbítọ̀ ti àmàlù. Irú iṣẹ́ yòówù wọn bá gbáyé ṣe lójú ọ̀nà Ọlọ́run. Wọ́n kírun wọ́n gbàwẹ̀ gbogbo sẹ́ẹ̀nì hábì tọ́tí àmà òun lẹ́ẹ̀kan náà bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ láńdánù. wà fi nárì òun fi àhàlẹ́dùn. ọlọ́run ní fi nárì òun fi àhàlẹ́dùn wọ́n pẹ̀lú náà jọ̀bọ̀ lọ. iná máa yà á bùrù. ọbẹ̀ wa ṣàlàyé irú ẹni tí ó máa wọ mọ́sálásí tí ó máa kírun. ọlọ́run ní gbogbo ẹni tí ó wọlé ọlọ́run tí ó kírun ó gbọ́dọ̀ jẹ́ amana billahi wàlámẹ́yẹ́lbìsú ìmánà òun bìsú lèmi. bọ̀ yẹ bá nàbì ti ṣàlàyé. sallallahu alaihi wasallam. yóò jẹni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí ẹbọ ò kàn gbàgbọ́ ẹ̀. Hmm. tó mọ kò mẹ. ọmọ kò mẹ. Hmm. irú àwọn wọn ni. wà á kọ́ ọ̀nà sọ̀láàtà báwọn eléyìí bá di tí wọ́n bá gbẹ̀rún dúró tí wọ́n ń kírun ọlọ́run gbà bí wọ́n bá yẹn sàká ọlọ́run gbà. wa lam àwọn wọn ni ẹ fàásà wúlà ìka ayẹ̀kọ́ nọ̀mìnà lẹ́mọ̀ tẹ́bí. arú àwọn wọn ni tí wọ́n dúró kànga wájú ọlọ́run àwọn ni wọ́n tí wọ́n lẹ́bọ lẹ́rù àwọn ńlẹ́ ní ìmọ̀nà lọ́dọ̀ ọlọ́run. kankan ni ẹni tí súnà ṣe ipa tó kó lára ẹ̀sìn wa nù ni ẹ̀rí ipa kan tó ni ní lára tó sì pé a kò gbọ́dọ̀ fi súnà ṣeré ó ṣe kókó lára ọ̀nà ọlọ́run bẹ́ẹ̀ ni ìgbà tọ́lọ́run ọba fẹ́ sọ nínú àlùkùránì ọlọ́run sọ wípé wàá kí mu sọ látà ẹ kírun súnà ló dé ló ṣàlàyé báwo láti kírun. anábì ló bá ìyáná rẹ wasallam ló ṣàlàyé báwo láti fẹ́ kí bẹ́ẹ̀ sì ni àwòkọ́ tìá àkókò tá a fẹ́ máa kí anábì ló ṣàlàyé ẹ̀ kéèyàn kan wá dìde ní sí gómìnà àsìkò tó bá wù ú lòun mọ̀ kírun nítorí pé ọlọ́run kan sọ pé akíìmù sọ̀lá ẹ mọ̀ kírun ọlọ́run ò sọ àsìkò tá a fẹ́ kí ẹ anábì wa sọ pé súnà anábì nìyẹn tó bá wù mí ń tẹ̀lé àkókò ni tí ò bá wù mí ní tẹ̀lé ah ó pẹ̀lẹ́ ó pẹ́ nínú bí ọ̀bọ. ọlọ́run sọ anábì wa ṣàlàyé wàá dàdúró kàràǹtì à bẹ́ẹ̀ sì ni òǹkà arákàtà máa kí súnà òun ló ṣàlàyé rẹ̀ wàsífàtúwá irú àwòrán wò là ń gba kírun ànábì ló ṣàlàyé gbogbo ẹ̀ ló fi sọ wípé sọlú kàmáàrà àìtòmó ní òsọ́lì bó sọ pé òun tẹ̀lé ànábì ẹ̀rí wọ́n fẹ́ wọ́n fẹ́ tẹ̀lé ohun tẹ̀lé ànábì ni ìwọ ọ̀fẹ́ wá kírun bá ànábì ti kí ọlọ́run ò ní gbà lọ́dọ̀ ẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀rí lọ́lọ́run ọba ọba àlékè ọlá fi sọ wípé wà á tù zakata wọ́ríkà ń wọ́n àrọ kìín ẹ̀rí ẹ̀yẹn zaka nú owó yẹn máa yẹn zaka bẹ́ẹ̀ bá ti yẹn zaka nínú owó yín wọ̀rìkàwọn máa rọ̀ kìín àwọn tí wọ́n ń rùkú tí wọ́n ń tẹ̀ kọ̀kọ̀ fọlọ́hún ẹ̀ mọ́ bá wọn tẹ̀ kọ̀kọ̀ níbi nígbà téèyàn wú ẹ̀sì nígbà téèyàn wú ẹ̀sì kò mọ́ lọ tẹ̀ kọ̀kọ̀ pẹ̀lú àwọn tí ń tẹ̀ kọ̀kọ̀ báwo ló ṣe fẹ́ mọ tá à ń ṣe lára ẹ̀sìn. bẹ́ẹ̀ni kò lè dá kò lè dá kò lè dá àbá jẹ́ ìyá bìkan náà lọ̀rọ̀ ọ̀rọ̀ kan nǹkan kan táwọn afáàn sọ wípé kò dáa táwa sì rí bó dáa nítorí àǹfààní táwọn èèyàn ń rí lára ẹ̀ hmm. ó ń kó bọ́pọ̀lọpọ̀ mùsùlùmí àsìlẹ̀ lárúbáwá ilẹ̀ èèyàn dúdú ibi tá a ti gbọ́ lárúbáwá tá a ti mọ kéwú ìlú ẹ̀ là ń bẹ àwọn bàbá tá a bá ìgbà àwọn bá sálámà gbogbo àwọn àdùkárì tá a máa ń ṣe nì wọ́n máa ṣe sínú ẹ̀rọ agbágbé wọ́n máa ṣe tí gbogbo èèyàn máa gbọ́ níbi gbígbọ́ ní ẹni tí ò mọ̀ yóò tara bẹ̀ yóò mọ̀ yóò tara bẹ̀ yóò mọ̀ àbá mo fi ọlọ́run jẹ́rìí fún yín mo ń lọ tẹ̀yìn ìjọ kan mo fẹ́ lọ gbá bọ́ọ̀lù ní mọ́sáàsì ọ̀dọ̀ wa ní tọ̀rí láàmì ní mọ́sáàsì aláàjì sẹ́fù ọmọ kẹtẹ wọn bá ti sálámà bó ṣe tí wọn bá ń ka wọn máa ka aláwọn àǹtà sàlámù wọn ní ka sàlámù wọn kà á aláwọ̀ àyín ní aládìkíríkà ọ̀ṣọ̀kíríkà wàláì wọ́n ti wí títí mo wá lọ́jọ́ kan mo pàdé kẹfìrí kan mo pàdé kẹfìrí ni lákòókò ni lòun ń sọ gbogbo yìí tí wọ́n ń mọ́sálásí ni ó kàn mọ́ ti wà létí ládùúgbò ó ti gbọ́ títí òun náà ti wá mà mo wá pàdé ẹ̀ ni mo wá ń gbọ́ tí ń sọ wípé èyí tí mo gbọ́ lẹ́nu ẹ̀ńjọ́ náà òun ni aláwọ̀ àyín náà aládìkíríkà wàṣọ́kíríkà wà ó sì ní ìbádátíkà kó àfa àwọn tó ka dáadáa kẹfẹ́rí kan ládùúgbò wa mẹ́. mọ́ bí gbé kó wà báwo ló ṣe mọ nǹkan tí ń kà ní wọ́n kírun ni ó lóun ò kírun pé tí wọ́n bá ń kà nínú mọ́sálásí bẹ̀ ni lòun mọ́ ń gbọ́ òun ti gbọ́ òun mọ́ ní pé àwọn nǹkan tó máa ń ka mẹ́ àwọn tí máa ń bá wọn ka títí àwọn náà ti máa bí ṣe ń wúlò ẹwẹ́ni tí ì ṣe mùsùlùmí ẹ̀ bó ṣe wúlò fún ó tara gbígbọ́ tó ń gbọ́ ó tarẹ̀ ó mọ̀ èwo wa lẹni tó tí ó ṣe ìsìláàmù à ń kírun fáwọn èèyàn lónìí aláǹfààní àti kọrin kí o. bẹ́ẹ̀ni ṣáyé náà wà. ṣáyé náà wà fún wa ẹlòmíì tí wọ́n bí sínú ìsìláàmù gan ò mọ gbogbo ohun tá à ń wí ń bẹ̀ tó ń pè bí tí wọ́n ti ń wí tá àwí tún wí nì mm. ibẹ̀ làwọn èèyàn ti gbọ́ náà ni wọ́n fi mọ̀ ẹ̀yìn ẹ̀yìn ànábì ò ṣe é lóòótọ́ àmọ́ àǹfààní ti ń bẹ ń bẹ kò kọ̀ fáwọn tí ó ṣe pé kí wọ́n ṣe torí àǹfààní bẹ́ńbẹ́ fẹ́ni tó yá sí pé kò mọ nǹkan kan hmm. yóò tari ẹ̀ yóò mọ nǹkan yóò mọ nǹkan ìbẹnu mùsùlùmí mi lónìí tó máa yàtọ̀ kù sí làkọ́díjákùn kúlù aláwù kúlù àwọn sùbìrọ́bì náà sùbìrọ́bì falaki ó ń gbọ́ wọn kà mọ́sálásí ni. bẹ́ẹ̀ni kò sí ìgbogbo lọnà. ló tari ẹ ló mọ gbogbo hmm, òun náà ni àwọn àwọn àyà míì tó yá sí pé súnà ló wá ló ṣàlàyé ẹ̀ ó pọ̀ a lè máa ká gbogbo ẹ̀ tán hmm. torí pé àsìkò gbà wá láyè àsìkò gbà wá láyè láti lè wí gbogbo àwọn nǹkan tó yẹ ká wí èyí tá mẹ́nubà níwọ̀nba àsìkò díẹ̀ òun ni pé àwa tá à ń gbé súnà lọ́wọ́ a wà ní a gbọ́dọ̀ bẹ láàrin méjì gẹ́gẹ́ bí súnà ṣe pè wá lọ díẹ̀ pé àwa àlèhùn ànábì àwa ta gbé súnà lọ́wọ́ àwa ní ìjọ tá wà ní agbede méjì tọrọ wa ò gbọ́dọ̀ lé jù kò sì gbọ́dọ̀ tútù jù. òye. Hmm. ànàkùn ọ̀rọ̀ nì wọ́n ti ṣọwọ́ fún mi ààyè onílè gbà mí láti yanjú ẹ̀ nítorí wípé ẹni tó gbé nǹkan lọ́wọ́ kò gbọ́dọ̀ lé kókó àwọn bàbá Yorùbá léèyàn gbọ́dọ̀ bùgbàdo lọ́wọ́ tó fẹ́ fàdìyẹyẹ kó tó wá ẹgbà dání bá dìẹ tó fẹ́ jẹ gbàdo tó bá rẹgbà lọ́dọ̀ ẹ yọ sá bẹ́ẹ̀ ànábì gangan ló sọ fún wa wípé ẹ̀yin tẹ àwọn tá a gbé súnà lọ́wọ́ bashiru ẹ̀rí ó ní yasiru wala tu'siru ó ní gbogbo àwọn àwọn nǹkan ká ṣe ní fúfúyẹ́ ká má jẹ́ kí kó le kó pọ̀ lọ́fìrí pé lóde òní ọ̀pọ̀lọpọ̀ tó àwọn èèyàn ò fẹ́ gba súnà lọ́dọ̀ àwa gbé dání torí pé àwa tá lóde òní a ń pera wa ní alùsúnà ọ̀pọ̀lọpọ̀ wa àìṣe alùsúnà nítorí pé alùtẹ̀kífìrì ló yẹ ká máa pera wa tó yẹ ká ń kàfáyà àwọn èèyàn pẹ̀lú nǹkan díẹ̀ àmọ́ kàfá òun báwo ló ṣe máa kàfáyà mùsùlùmí tí tẹjọ́ kírun látòkà fèrú àhàlẹ́ kíbla ẹni tẹjọ́ ń dojúkọ bìkan náà tẹ́ fi ń kírun bó bá ṣe nǹkan kan tó jẹ mọ́ pé ìwà tí ò dá tí súnà ò fẹ́ ni. á pè é lágbàwé à ní pé ń kèfèrí ń kírun ń gbàwẹ̀ à ní kàfàrà ẹ̀ bẹ́ẹ̀ á pè é lásọ fún pé èyí tó ń ṣe yìí kò sí lára súnà o. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasanah bàbá wa sọ gbogbo nǹkan ní jíjá ànámọ já ànámọ já ànámọ bó bá ṣe báyìí iná ló ń lọ bó ṣe báyìí iná ló ń lọ ànábì ànábì gan kò polongo ná tó bẹ́ẹ̀ àwọn súnà tá a dé lónìí ẹ jẹ́ ká fi ipò tá ń bẹ àyè tá ń bẹ ká fi pèpè ìlà sabili rabbika bil hikma wal mau'izatil hasana wajadiluhum billati hiya hasan ká fi ọgbọ́n òye àti wáàsí tó dáa lóòótọ́ a gbọ́dọ̀ kìlọ̀ nǹkan fáwọn èèyàn à ń ṣèkìlọ̀ á ṣèkìlọ̀ nǹkan fáwọn èèyàn àmọ́ kì í ṣe gbogbo ẹ̀ náà ní iná iná iná iná bí gbogbo ẹ̀ bá jẹ́ náà àwọn anábì gan lè mọ́ra àwọn èèyàn dúró tì. sallallahu alayhi wa sallam. bàbá ń pé iná ló gbé lọ́wọ́ mm. ẹ̀rì kọ́lọ̀ kó jẹ́ alágbọ̀nyé jù báyìí lọ èyí tá a wí yìí mo ní àsìkò gbà wá mọ́ nítorí wọ́n ti wọ́n ti ṣọwọ́ wọ́n ti dá wa dúró ibi tí a dúró sí lónìí nìyí a máa wá bẹ̀ fúnra wa pé ká tó lásìkò tó pọ̀ jù báyìí lọ èyí tá a ṣe èyí kọ́lọ́hún kí ó fàlùbáríkà sí gbogbo àwọn èyí tá a sọ tó ṣe déédéé tọ́lọ́hún ń bẹ̀ kọ́lọ́hún kí ó ṣe látẹ́wọ́gbà àwọn èyí tó ṣe déédéé tànábì gbogbo àwọn èyí tó bá wá látọ̀dọ̀ wa ọlọ́run mọ́ṣẹ́ ìyá fi wá ọlá àti tóbi ànábi lọ́dọ̀ ọlọ́run áàzì kí ìfọ̀kànbalẹ̀ ìgbà yìí tá a fi lè máa wá ṣe ń tà ń ṣe yìí ọlọ́run yìí ṣe nírọ̀rùn fún wa gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa láti lé ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn àwọn tí wọ́n ní ilé iṣẹ́ tá a wà yìí ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn ṣe níṣẹ́ àṣejèrè fún wọn àwa náà tí à ń ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́run bá dúró tẹnìkọ̀ọ̀kan wọn àwọn ọmọ wọn wò wọ́n iṣẹ́ ṣe wọn fàlùbáríkà sí ọlá títóbi ànábì lọ́dọ̀ ọlọ́run subahánàlá. wọ́n bí amúdí subahánàlá ìlàdí subahánàlá wọ́n bí amúdí subahánàlá ìlàdí. Allahu akbar. أكبر الله أكبر الله